did it. Number one. gbọ́ ni tí ọba rí wọn wọ́n ní ọba ṣe báyìí tó ọlọ́run bọ́ gbà torí pé tó lágbára ló sì náà tako bá ìmọ̀sílá tó lágbára ló sì náà ọlọ́run bá fi yá àwọn ènìyàn mo rò pé mọ̀kálẹ́kọ̀ọ́ bá padà kú tí bá ń bẹ láyé tó bá padà láwọn tó lè gbèsè rẹ̀ yóò dá para fún wa ní òkú nígbà tó ti fọ́ orí sàrà ní òkú nígbà tí ó dá ìmọ̀ ní iṣẹ́ rí o sọ̀rọ̀ sàrà àwọn ọmọ jẹ́ ti ọwá ní mi lágbára rẹ̀ kó lágbára lásán ọlọ́dọ̀ tó sàrà rẹ̀ sọ̀rọ̀ ọlọ́dọ̀ tó sàrà rẹ̀. Àwọn gbogbo àwọn àti ìgbàgbọ́ gbogbo ọmọdé ìgbàgbọ́ tó bá fẹ́ tó bá fẹ́ ìjọba ọdún lórí ẹ̀kọ́ ọmọ ọmọ ọmọ pé ẹ̀ẹ́ tó jẹ gbèsè ànábì òní ànábì òní ìsìlámù. ànábì òní rà sí. ẹ̀yàn tí ó ẹ̀yàn tó jẹ gbèsè ànábì òní ìsìlámù. ẹ̀ẹ́ kí ló á fẹ́ bèrè àwọn ò bá gbọ́. òdodo ni wọ́n sọ ọmọ ọgbà àti ọ̀dọ́ máa. wọ́n ní tí wọ́n gbà lẹ́rọ ni pé èèyàn sáàrùwà àbùnọ́mà ó sì kéré jù yóò wà bí aláǹkà ìgbésí yóò wà kẹ́ni. Eh, a lè sọ pé yẹn wọlé torí pé kálukú ò lè sọ tó bẹ́ẹ̀ ṣe láàrin twenty four hours tí gbogbo ẹ̀ náà lè tó kìnnì tá a bá tẹ̀ sọ ara aṣọ tọmọdé àbí pé òun ò lè pàfẹ́ àtúnwọ̀n sọ̀tàgbàlagbà náà ẹlòmíín gbà mí tó bá wà pẹ̀lú ìyàwó rẹ̀ yọ máa wà dàda dédé lẹ́kọ̀ọ́ kan. sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé wọ́n lọ wọ́n lọ́wọ́ kò sí gbójọ sí ẹlẹ́nu ọkàlẹ̀ ni ọya sọ ipá ní oṣù lẹ́nu tó gbójọ sí ṣé èyí ò ọ̀tọ́ nọ́mbà tó Agbala lè gbé sí lẹ́nu yóò àgbé sí lẹ́nu ó tó máa jábọ́. a lè bọ́yá ìjọba àwọn ìsìnkiri torí pé kò í ṣe tó street kálábàgbà ni ẹmọ gbójẹ sí wọn lẹ́pàá dé ìsálà rẹ̀ àbáwọn àtọ́jọba àbáwọn àtọ́jọba ọjọba tó ó súnmọ́ pé ó ṣẹlẹ̀ tó àbáyé tó jòkó látàárọ̀ ti ń kọ̀ nǹkan tí ń jẹ́gẹ́ni ti ń kọ̀ nǹkan mọ́ṣẹ̀lẹ̀ sí o tí ó túmọ̀ sí pé gbogbo tí kọ látàárọ̀ yóò ní sẹ́yìn ìtọ́kọ láàrin márùn-ún kàkọ́ kọ́ ó segin yóò wà bẹ́ẹ̀ ìmọ̀ bóyá pàtó bá wà lọ kọ̀ tó lọ yàn bẹ́ àbí gbà tó sùn kó sèso sùn kọ́ máa ní tí ẹ̀ sì wà á ti tẹ́lẹ̀ ẹ̀ ti ti gbójú ẹ̀yẹ wà lórí oorun ẹ̀ ti gbójú ẹ̀yẹ wà ọba àgbéyàwó rẹ̀ ó má to méjì méjì lọ́dọ̀ ń bá ìsọkúsọ kí lápẹ́. àmẹ́lẹ́lẹ́ nìkan kan wa la nìkan rí nínú àwọn àlejò náà wọ́n ní kíni tó kọ̀rí náà yẹn ni bí alásùnmọ́ kan nínú àwọn àlejò náà tí ọmọ pa àwọn yẹn lásẹ̀ kásẹ̀ ó ti yé tó ó bá jẹ́ pé ó lé yìí ni àtúnṣe eh, pé ó yá ó tó fẹ́ ní ìtọ́jú ọmọ ẹ̀yìn díẹ̀ àwọn ẹlẹ́yìn lè fa àgbà mi tó yé. Allah Thank you. èèyàn kan nínú wọn ní christian tọba iṣẹ burúkú agbọpọ yóò wọ náà ṣé ìtọba iṣẹ dáadáa ni ṣé yóò wà lùdá náà ìtumọ̀ rẹ̀ kọ́ọ̀mù. ànábì wọn èyí tó bá ṣẹ́ burúkú ọmọ ànábì tó bá ṣẹ́ dáadáa ọmọ àjẹmù àǹpàtà lẹ́gbọ̀n muhammad ti dé ọlọ́run ti kó yé wa nínú àwọn ẹyẹ táyà pé wọ́n ti di gèpè níta wá sí bàbá ànábì ọlọ́run kọ̀jẹ́ kọ́ máa yé okú tá sàlàyé fún wa mẹ́rin nígbà tí ń sọ nípa tó ti sọ rí fún wa tẹ́lẹ̀ so pé pé áyà mi lẹ́yìn òbí sàlẹ̀ àgbọ̀ yìí gbogbo pẹ́sẹ̀ tó bá wà nísìnyí tí ọ̀gá tẹ̀lé ànáwí tó tún lóun jẹ́ kírísẹ́lì lásìkò òtún iná ní lọ iná ní lọ bàbá àwọn àrèlé iná ní lọ bàbá sẹ́ni tọ́nà ọ̀la aláàlìkan lọ́nà ọ̀la tí wọ́n bá sì kú àti sọ̀rọ̀ wọn náà ni wọ́n wò àkànmọ́ ni lọ́wọ́ tẹ bá kú lórí tẹ̀sí lẹ́dẹ̀gẹ́ ni. ó ti yẹ àìmọye pásítọ̀ tó padà tó níwà sí mùsùlùmí sẹ́nu bẹ́ẹ̀ so àìmọye àwọn èèyàn tí wọ́n ń kọrin tí wọ́n ti ẹ̀kúrú mú orin ní àwọn ilẹ̀ ní ìlú òkèrè ó ti yẹ ní outside bí àwọn germany bí àwọn america ní àìmọye inú wọn tó ṣe pé wọ́n ti tán sínú bàjẹ́ wọ́n tán sínú kíni wọ́n tán sínú bàrùn wọ́n sì padà pé mùsùlùmí kì wọ́n ọ̀dọ̀ kọrin mọ́ kọ́dà àwọn tó láwọn èèyàn tí wọ́n ń gbé owó lálá fún wọn pé wá sí kíni ẹ wá kọrin kẹ ọjọ́ kan péré owó sọ fáwọn fẹ́ fún wọn ní billions kò sí kọ́ ọlọ́run fi wọn ni ó jẹ́ pé àti ẹ̀bí ra àwọn nàìjíríà bẹ́ẹ̀ pé irú tí mo tiẹ̀ táwọn eléyìí nínú àwọn akọrin wọn káwọn wá yàrá ẹ̀ ọlọ́run yà á jọ nítorí wọn bẹ́ẹ̀ náà sọ fẹ́ pé ìmí inú wọn báyìí mùsùlùmí gidi ní ọ̀yà yẹn ní pé sálábí ó di tí gbogbo gbẹrẹ máa kún sórí tí wọn máa kó ti kọ̀ọ̀rọ̀ àtọ̀ oníjẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ lọ́sàtúnṣe wọn lórí nẹ́ẹ̀sì àwọn mùsùlùmí ṣàtúnwọ́n ní mùsùlùmí olùtọ́ bá ti gbé wá fún ẹ wọ́n ti lọ gbogbo yóò gbọ́gbó rẹ̀ fún ọ yóò gbogbo wá fún ẹ wàá rí wọn máa sọ àsìkò tí wọ́n ń ṣera nù kiri àbá tí wọ́n ń jó pẹ̀lú obìnrin wọ́n tún sọ àsìkò tí wọ́n ti kiri táwọn obìnrin wà sí àwárí kan mú àwọn ọmọ nàìjíríà kankan gbogbo wọn yà gbèrè sí i ọlọ́run bá tún wọn sí wọ́n sì ní òbísúyà olódi sálábí àpòyọ̀ sẹ́ni dá tó káì oríire mọ́ ní bílọ́lọ́ wa dá sí ní gbogbo ìgbà gbogbo tó ti fi pọ̀ra tó fi kọ́ àsakásá wọn tó lóun lọ bá àsakásá gbogbo ìtọ́kọ̀ ọmọ ọlọ́run ní kí ni yóò bá sọ iṣẹ́ rẹ ah, ọlọ́run ọ̀dà púpọ̀ My, my Allah is good. Ọba àbísíkì ni ọ̀dà akwụkwọ. Ọlọ́jà ọmọ Nàìjíríà àwọn bàbá ní Nàìjíríà ara àwọn ní ọmọ tara tiwọn náà. Mi wàá máa rí kankan àti àwọn nìkan àwọn náà àwọn yẹn tó àwọn nàìjíríà méjèèjì tí tí wọ́n mọ orin wọn lójú méjèèjì ń bẹ ẹnu wọn so àwọn tó mọ̀ pé àwọn tilẹ̀ yìí náà lè ya wọn lè ya èèyàn gidi ẹ̀yà ká sí wáàsí fún wọn ẹ̀yà sí ìgbésẹ̀ sí létí wọn ká mọ̀nà ti ẹ̀yà pé àwọn náà lè fi wọn mọ̀nà wọ́n yà lè lọ wọ́n lè mọ̀ tẹ́lẹ̀ àwọn náà sàrí dé mọ̀nà ọ̀la ẹ̀kọ́ túmọ̀ sí pé wàásù àyèlé àbí wàásù àlàdíjẹ ni àbí pàṣọ máa kò túmọ̀ sí tọkùnrin tó wà ní kéèkù wọláì ó lè sẹlẹ̀ nínà máa sọ pé kíní ò lè sẹlẹ̀ ó ń tako kádàrọ̀ lọ́wọ́ o bákan nípa súnmọ̀ tó máa jòkó wa ó mẹ́ta máa gbé báàgì kọ́ ẹ̀yọ́ kẹwàá bí ó sì lè gbọ́ ní báàgì kọ́ ẹ̀yọ́ mọ́tò ní ọgbọ́n wa lọ́fẹ̀ẹ́ wọ inú pọ̀ máa lò ó mọ́ nínú ṣàtọ̀ wàlúwàá ìkúni sẹlẹ̀ bẹ́ẹ̀ kò ní lọlé kéwu àwọn oníbíbíà yẹn kò ní lọ mọ́ríkà zàlẹ́bí kò ní lọ gbogbo àwọn àwọn ọ̀rọ̀ yẹn ọkọ̀ yẹn kọ̀tọ̀ pé ilé kéwu súnmọ́ tó ń bẹ lórí ilé yẹn ló fẹ́ lọ. ọ̀dà ó gbọ́dọ̀ àwọn dáhùn àti ọmọ ọkùnrin lẹ́gbàá ó bá sẹ̀ gbogbo ni wọ́n ní àgbàlagbà lẹ́yìn. àrẹ̀fẹ́tì ọ̀yà ìsanwó lé ọ̀lá àwọn lè sàn. Àkọlọ́wọ́ sábàá sí wẹ́ Nàìjíríà. Bẹ́ẹ̀ tó bá sí wẹ́ àwọn àtà ọ̀tún ó tún dẹ́ni rí. Ẹ má rò pé wọ́n lè dẹ́ni rí o. Ẹ bá mọ àtà bá mọ bóyá tó bá mọ bóyá onígbàndàtì rẹ̀ lọ́wọ́ ni oníṣàtì rẹ̀ lọ́wọ́ ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ ni olùmọ̀sẹ́ lẹ́tọ̀ sí through WhatsApp ṣàkómọ́sẹ́ di lẹ́tọ̀ọ̀sì àwọn lẹ́tọ̀ọ̀ gidi tó wá gbọ́ wọ́n ju sí díẹ̀díẹ̀ láàrin òṣùpá tó ju méjì kọlẹ̀ ara síbẹ̀ pé please àti ẹ̀gbọ́ àti lẹ́yìn tó fara balẹ̀ ọ̀gbọ̀ táàmà síbẹ̀ dáwà ló ṣe aláìwọ̀ lè yí padà ó lè yí padà ó kú ti rọrùn o lè mọ nọ́mbà wọn láti sẹ́ni pé méjì sí wọn kọ́ni wọn bá sọ̀rọ̀ o lè lọ orí títà kọ́ wọn bá sọ̀rọ̀ ẹ́ tó kọ́ni wọn bọ́ sá sílẹ̀ o àárín tí màá rí àwọn àti màá lọ́nà máa jẹ́ aṣọ ni èsì ní màá ṣe wọn kó ọlọ́run ní o tí wọ́n bá ronú fún ààrẹ kẹ́kẹ́ ọmọ ògá èmi náà ẹlẹ́sìn báyìí kí ni wọ́n á ṣe fọ́lọ́run ọba ọlọ́run á rí wọ̀ yìí tí àwọ̀rẹ́ lọ́ dáa jù ní àbágbárí ẹ̀ lọ́ dáa jù àbílẹ̀ akáyì rẹ̀ lọ́ dáa jù tọ́lọ̀ ń wá ní kí wọ́n gbẹ́sì yìí wọ́n láàrin ọkọ̀ ọmọ wọlé bẹ́ẹ̀ láàrin gbogbo àwọn èèyàn tí wọ́n bàjẹ́ lọ yìí. ìṣòro ńlá ni o pé ká máa ronú sí ká máa dúpẹ́ kí la ṣe náà tó yá jẹ́ kó wá fà wá yọ ibi ẹ̀yin ni ẹ̀yin ni ẹ̀jẹ̀ ni tọ́mẹ́sì gidi ẹ ẹ wàá dàbí sulemanu faruku onígidi gbà eléyìí gbúgbà ẹ dàbí mudiru markas ẹ olùsìgbà tó ṣe pé ìtàn nẹ́bí mú wa làwọn á lù gbogbo dáadáa bí wọ́n gẹ́gẹ́ náà lù pọ́pọ́ ọlọ́run tí ò sí ń bẹ̀ wọ́n láì orí ni o àìmọ́ irú rẹ ló súnmọ́ bí oríire báyìí tí ò sórí rẹ ó súnmọ́ bẹ́ẹ̀ kò sórí rẹ ọkàn wá rí à ah, bí a ń dorí gẹ́mọ̀ wá lẹ́kẹ́ o onísúnà bí a ń lọ́wọ́ àṣì ni káwọn ọmọ lọ́wọ́ àṣì à ah, ẹlòmí lọ jù bẹ́ẹ̀ lọ́kọ̀ yọkàn mọ̀ pé dáadáa wọ́n ṣe bẹ́ẹ̀ ni kò lè ṣe é yóò nira fún ọlọ́mọdé yóò nira fún wa o ọlọ́run ìmọ̀nà rẹ yóò lé wa kalẹ́ o yóò bá wa kalẹ́ o yóò mú wa dàrú kalẹ́ o jẹ́ àkúsẹ́rí o à ń tọrọ nítẹ̀mítẹ̀mí pé ọlọ́run tó bá fẹ́ yí wa padà sáì dá níbi tọrọ tẹ̀sí yìí tó bá wà bẹ́ẹ̀ ọlọ́run tó bá jẹ́ pé lérí bẹ́ẹ̀ lẹ́mí wọ́n á gùn lé lérí pé ẹ̀kan tètè pa wá nísìnyí kí lè tó máa. kàkú ṣe rí dáadáa wọ́láyìí ó fún o torí pé ìgbádùn mi ti bẹ̀rẹ̀ nìyẹn akẹ́lẹ́ máa wọ́pẹ́ à mo dẹ̀ ní tí mo dẹ̀ lọ́mọ mo níyàwó náà mo plan tọ́kọ ọkọ̀lẹ́ máa àwọn yẹn ní mo bọ́ dárò ó sì lóore fún ọ ọlọ́run àfi tẹ̀mítẹ̀mí àfi gbìọ́ tó bá jẹ́ pàṣẹ ìranù tẹ́nu àwa ah, ní sẹ́sìn rẹ bó ṣe yẹ ká ṣe ọlọ́run tẹ̀lé mú wa kó gbẹ kílò tó mọ́ ọlá tóbi rí ọlọ́run bá àlá ó wà kápẹ́ láyé sí o ká sì rí dáadáa ṣe àmọ́ à ìkẹ́yàjù kan lọ ìkẹ́yàjù kan lọ ó wèmí bá wo àgàtí tí wọ́n wá délé yébú torí mọ́ mọ́ orí yìí mímọ́ wọ́n lè mọ́ mọ́ wọ́n láàyè mọ́ rò kí ló dé náà náà fi wá rí báyìí t'a tàbá dị onísúnà agbágbọ̀yé ọ̀lá ah, mo ma ń ro ika ma ń dàbí mẹ́rẹ́kù àbí sékẹ́ ní ah, àánà sí wà ní wọn sá aláyàwó fẹ́ ọlọ́run yóò rí bẹ̀ kalẹ̀ fún wa ọlọ́run tó gbé ọlọ́run bá أشهد أن لا إله إلا أنت أستغفرك